وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله بالسر والعلن وأوصيكم بتقواه على هذه الصلوات التي هي ركن الثاني من أركان الإسلام من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين ولقد جعلها رسول الله صلى الله عليه وسلم الفرق بيننا وبين الكفار فمن أقام هذا هذه الصلوات كان من المسلمين ومن تركها كفر إجماعا عباد الله توقفنا في الخطبة الماضية على ما تتعلق بالحدث الأصغر وبينا لكم حكمها وأسبابها وإن شاء الله اليوم نواصل على ما يتعلق بالحدث الأكبر وموجبات الغسل فاعلموا عباد الله أن الله سبحانه وتعالى ذكر لنا أشياء من موجبات الغسل أولها علمني ولقد ثبت بإسناد صحيح من حديث أم سلمة رضي الله تعالى عنها وارضاها أن أم السليم رضي الله عنها وارضاها أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من قسم إذا هي احتلمت فقال النبي صلى الله عليه وسلم نعم إذا رأت الماء فهذا الحديث عمدة ودليل على أن خروج المني سواء في اليقظة أو في النوم موجب للغسل فمن خرج منه المني وجب عليه الغسل لكن اشترط عاد العلم رحمه الله تعالى الحذف لمن خرج المني منه في اليقظة واستدلوا بما رواه أحمد في مسنده أن النبي صلى الله عليه وسلم يقول إذا حفظت فاغتسل الجنبة وإذا لم تكن حافظا فلا تغتسل الحديث وكذا من موجبات الغسل الجماع أي أن يجمع, المرء بامرأته ولقد ثبت ذلك من حديث أبي هريرة رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جلس بين شعبها الأربع فقد وجب الغسل إذا جلس بين الشعب الأربع ثم جهدها فقد وجب الغسل وإن لم ينزل الحديث وكذا من موجبات الغسل الحلب والنفاق واستدلوا بذلك بما صح رسول الله صلى الله عليه وسلم من حديث فاطم بنت ابي حبيب ان النبي صلى الله عليه وسلم يقول اذا اقبلت الحيض اذا اقبلت الحيض فدع الصلاه واذا ادبرت فاغتسلي وصلي ومع ذلك جاء في الصحيحين من حديث عائشة رضي الله عنها وارضاها أن للغسل صفة كما ثبت ذلك عن رسول الله صلى الله عليه وسلم قالت أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها كان النبي صلى الله عليه وسلم إذا اغتسل يبدأ فيغسل يديه ثم يفرد بيمينه على شماله فيغسل فرجه ثم يتوضأ وضوء أول الصلاة ثم يأخذ الماء فيدخل عصابيه فيدخل عصابيه إلى وصول شعره حتى إذا رأى أن قد استبرأ حفن على رأسه ثلاث حفنات ثم يفيض الماء على صاحب جسده ثم يغسل رجليه الحديث عباد الله فاحفظوا على الغسل وقد امركم الله تعالى بذلك بقوله تعالى وان كنتم جنبا فطهروا الايه وقد يقول الله وتصوى المسلم atara ọ̀pọ̀lọpọ̀ kí àti ìfúra níbi sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run bá lọ́kọ́ lè bá àwọn jẹ́ ìkẹ́ fún wa ọlọ́run bá lè ti àdínkù kí àti ìfúra níbi rẹ àti fún àwọn sàhábà àti gbẹ̀ẹ́ tí bá sọ̀rọ̀ níbi sallallahu alaihi wasallam káwọn aláàbò kan nínú àwọn tọ́ọ̀kẹ́ nígbà tó yẹ pé dúkìá àtòwó kò lè sẹ́yìn láǹfààní àfẹnìyàn padà ọlọ́mọba subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mẹ́kù níbi ẹbọ àti ọkàn tó mẹ́kù níbi gbogbo ìyapa Allah subhanahu wa ta'ala àmì Allah nínú ìjọpọ̀sọ rẹ̀ kọ́mọ̀tàlá yìí tó wáyé pẹ̀lú ẹ̀ṣẹ́ padà ọ̀rọ̀ dáadáa wa ta'ala níbi a eléyìí tí à ń yìí fúnra wa á kọ́ yìí pé kò sí nǹkan kan ọjà òpin àkọ́kọ́dúnmọ́dún láàrin àwa àti àwọn kèfèrè tí wọ́n gbà fún Allah subhanahu wa ta'ala tọ́ta ti ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ìlọ́pàá tó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mójútó àlámọ́lì dáadáa torí pé ọmọ ẹ̀kọ́ góńgóri nǹkan tí wọ́n kọ́kọ́ bí òun lẹ́yìn at-tawhid òun àwọn bá ọ̀rọ̀ bọ̀ nípa wípé nínú ìzọ́lábì nàjàsà àwọn àpò àtọ̀ àwọn nàjàsà òun náà ni méjì tí a papọ̀ bí ẹ̀rọ kan wípé mímú ṣe ìmọ̀ra kò níbi ẹ̀gbin bákan náà àti mímú ìdọ̀tí kò ní àwọn ààyè kọ̀ọ̀kan tí kúrò ọ̀pọ̀lọpọ̀ àfẹnù bàlẹ́ nì ṣáàlọ́ ṣùgbọ́n amúkísùn àwọn ọ̀kọ́ wípé ká sì mọ́ra kò níbi àlàáfíà nǹkan tá à ń pè ní

alihadasu ẹlẹ́ẹ̀kejì ìpínkejì òun náà ni alihadasu akbar òun náà ni àwọn ìgbín ńláńlá pátápátá bá ti ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn kó tó lè dùn síwájú Allah subhanahu wa ta'ala kó fẹ́ kí òun àlùwàlà láti sẹ́kò gbé àfi kéèyàn ò dé balùwẹ̀ kọ́wẹ́ fún Allah subhanahu wa ta'ala àwọn ní àwọn nǹkan yìí kí ni àwọn nǹkan yẹn tí Allah subhanahu wa ta'ala tó sì ní ẹ̀gbin ńlá fún wa àwọn onígbà kọ́mọ̀ ìbánikẹ́ wọn rahimahumullahu ta'ala wọ́n ní pẹ̀lú ìwádìí táwọn ṣe àwọn lè ka oríṣiríṣi nǹkan méjì mẹ́ta sílẹ̀ tó jẹ́ pé irú fà á lẹ́yìn bá fi nílá kò tí ì tó ẹrú tí ó gbò síwájú Allah subhanahu wa ta'ala tó ń fẹ́ kí n fọlọ́ àfìgbà tó bá tó ń mára kó níbi àwọn nǹkan pẹ̀lú kọ́wẹ́ wọ́n ní kí lákọ̀ọ́kọ́ òun náà ní khurujul manij òun náà ní kí àtọ̀ eléyìí tí Allah subhanahu wa ta'ala tí máa ń fi àtẹ rẹ̀ sí lára ọmọ nìyẹn tí máa ń di ọmọ kọ́gbọ́ ọ̀tà ní àárẹ̀ àtọ̀ yìí wọ́n bá fi lè bọ́ sẹ́ni ààrẹ yẹn wọ́n ní ẹgbẹ́ tọ́jà yìí pé kò sọ ọmọnìyànjẹ́ tí ó kírun fún Allah subhanahu wa ta'ala àtùgbàtọ̀ bá tó ń máa ara mẹ́ pẹ̀lú kọ́wẹ́ alẹ́ ẹgbẹ́ yìí mọ̀lẹ́yìn ta pè ní àtọ̀tọ̀já lára yìí ṣé nǹkan yìí tọ́ba sùn ni àbí tọ́ba lajú lẹ̀ dídáde lára rẹ̀ ṣé tọ́ba ká mójú oorun ni àbí àbọ̀ká mójú ayé wọ́n ní méjèèjì òun náà ni ìmọ̀ ń tẹ̀lé sọ́mọ nìyẹn. màlẹ́yù àtọ̀ ó lè jáde lára nígbà tó yàn wà lójú o lẹ́gbẹ́ tí wọ́n fẹ́ bí ìṣẹ̀lá màlẹ́yù àtọ̀ ìmọ̀njá tó lè jáde nígbà tó yàn wà lójú ayé wọ́n ní ìkéyìí tó bá tẹ̀ sí ìyọ̀nù méjèèjì ọ̀sọ́ di ọ̀rọ̀ ẹ̀yàn fún yàn kéèyàn ọ̀wẹ́ pẹ̀lú àwọn àlàyé àkọ́kọ́ àdìsí fún wa yìí pé arábìnrin ń pè ní ṣùgbọ́n àná yóò fẹ́ kò sí ìyàwó ànàbí ṣùgbọ́n mi dáadáa náà sìn wọ́n yẹ wọ́n àníhàn tọ́ ha. ó mú sẹ́yìn nàbá sàn jọ kan ó ní yàrá sọ nàlá ìwọ sọ ọlọ́run bá yẹ lọ́wọ́ àyẹ sọ́hìn lọ́hà nígbà bá bí wọ́n lè ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ẹ̀sẹ̀ ìsìlámù ọlọ́run bá tó gbé kalẹ̀ kìí sọ bá tí ti yú àti sòdodo wa ní mo fẹ́ bí ọ lérè mọ́tò kó lè dáhùn fàhálà alẹ́ nìmárà àti tí obìnrin yóò máa wẹ̀ ìlà ìyà sálà mẹ́tì tọ́mọdé bí wọ́n sùn tọ́mọ wá rí i pé ntí máa ń ṣẹlẹ̀ lójú ayé ọ̀sẹ̀lẹ̀ sùn lórí oorun nípa àbálòpọ̀ sẹ́yìn ọ̀wẹ̀ nígbà tó bá jí obìnrin bíi àlẹ́bí sọ́lá lọ́sàn-án náà oríṣi ọlọ́wọ́ bá ní náà ìdáhìí ẹ̀rọ àti náà àlẹ́bí ní bẹ́ẹ̀ ni yọ́ máa wẹ̀ kò ní lè kí ló fún sùn hàn nígbà tó bá rí omi ní ara rẹ̀. omi tí ànábì ń sọ yìí kí ẹni tó bá lọ́nu tí ó bu wẹ́ o gbẹ́tọ́ ànábì ń sọ ní wípé tọ́gbà jẹ́ pé nígbà tó sòtò jì ọba omi tá à ń pè ní àtọ̀ ọba ara rẹ̀ àwọn ọmọ wa ni pẹ̀lú tí ànábì sọ́lá àlọ́ àríwá sọ́lá ń sọ yìí ó túmọ̀ sí pé gbogbo ìgbà tí ó bá ti ń lójú oorun yóò máa jẹ́ mọ́jẹ́mù wípé kéèyàn rí omi wa wá lójú kejì àjọṣepọ̀ pẹ̀lú bí oorun àmọ́nùbá tó di omi kankan lára ara fúrufúru bóòlù ó ti sè wọ́n bèrè lọ́wọ́ àti náà wípé sójà àrùn rẹ̀ wọ́n lẹ́nu wọ́n sọ́lá ní èrè nípa ọkùnrin kan tó jẹ́ pé ó omi lára rẹ̀ nígbà ṣùgbọ́n tí pé tí nǹkan ṣẹlẹ̀ oníṣẹ́ ọlọ́wọ́ bá ní yẹ ẹni yọ wẹ̀ ti ba omi lára rẹ̀ wà tún ìlà àránjù wọ́n tún lọ́gbà lè nípa ọkùnrin tó dájú pé kò rí omi lára rẹ̀ làbẹ́jì bá rẹ̀ kò rí omi kẹ̀kẹ́ lára rẹ̀ ṣùgbọ́n yẹ́kọ̀ ìsìlámẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ ti gbé nǹkan ṣẹlẹ̀ lójú rà lójú oorun ní wẹ̀ wípé ìdájọ́ alimami tó bá ti tó bá ti ní nìkan bá ti pẹ̀lú ojú oorun yóò mọ lọ́mọ ìdá ìyàrá àti ìmọ̀ àtàwọn ìṣàkóso fún mùsùlùmí tó bá ti rí omi ajẹ́ pé tí èèyàn yíyára ọkùnrin ní ọjọ́ mùsùlùmí àbí obi ńlọ́bọ̀ wá sùn lẹ́yìn tó ti bàlágà ńlọ́bọ̀ wá lálà tó bá jẹ́ pé nígbà tó jí ọgbọ́ omi lára rẹ̀ ọ̀tọ̀ rẹ̀ kọ́kọ́ wẹ̀ tó bá gbọ́ ọgbọ́tọ̀ wá jí ọ̀rẹ́ tí àlàfọ̀ kó kírun fún alaw subhanahu wa ta'ala eléyìí wọn lójú oorun aláàrin òun bẹ́ẹ̀ nípa mẹ́lẹ́yìn yìí àáfàá ni tó bá jẹ́ ayé ni kòrójò mẹ́lẹ́yìn jíjáde ayé nígbà tó ti sùn wọ́n ní tọ́ba jáde lára ọmọ nìyẹn ó sọ dọ̀rọ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kan ìgbádùn ìlò bí jíjáde rẹ̀ àdínlọ́nà wò wọ́n ní torí pé nígbà mí bẹ àkọ́ àmọ́ jáde lára ọmọ ènìyàn bí máa wọ̀ nínú ààrẹ ó lè fà á tábà òbí jáde lára rẹ̀ kọ́dà àwọn dókítà wọ́n fi rinlẹ̀ yìí pé àwọn òògùn kan bẹ tẹ́ pé téèyàn bá lò lára lára iṣẹ́ òdìtì máa ti lára ó lè fà kátó òbí jáde lára rẹ̀ àtàwọn kẹmí àtàwọn kẹmí tó mẹ́fà. wọ́n ní adé pé irú ìwẹ̀ tá a sọ pé ó di ọ̀ràn ẹ̀fẹ́ ní ọbẹ̀ kí ló fà Allah subhanahu wa ta'ala àwọn fi ṣe mọ́jẹ̀mú kọjá pé àkùnrin jáde pẹ̀lú ìgbàgbọ́ adíǹjẹ lẹ́nu wọn láwọn ọ̀rẹ́ rí mú mọ́sọ́dọ̀ bá Muhammad Allah ta'ala wípé ó sọ láwọn sọ pé ìdá àdẹ́sẹ̀ fàkùtẹ́sì wọ̀jẹ̀ nàbà tí kìíní ìbá jáde afọwọ́ àlùmọ́ àṣọ̀ká ní Muhammad ta'ala wọ́n ní nǹkan tó ń sábàdí gbọ́lọ̀ hajjú tó bá lóyè wọ́n ní bí àrùn wàlá yakunu illa bi shahwa àfa ni gbólóhùn dọ́kítà fi ń bá bọ̀ ha náà sọ̀rọ̀ nígbà tí méjì fọ̀rọ̀ àtọ̀rọ̀wọ́ rẹ̀ tó sọ ní ìdá àdá tọ́gbà jáde láàrẹ̀ kò yìí tọ́jà láàrẹ̀ kò yìí ọ̀tẹ́ tí mo jẹ́ nípa àwọn àfọ àdókòṣọ kan wọn sọ pé gbólóhùn jíjáde fòkì wọn ní kò lè àrọ́mùnù bí ẹni bẹ́ẹ̀ dùn kẹ wọn ní láàyè ńlá ṣàwà kò sí ń tó lè mú jáde ni jíjáde ìrìn jáde fòkì tọ́pọ́ gbogbo tá a sọ́kalẹ̀ ní ẹ̀ta àwọn kẹ́mí ìdókòlè sẹ́rẹ̀ jáde jáde àjẹ́ òun náà kí àtọ̀kọ́tà lára èèyàn pẹ̀lú ìgbàgbọ́ ọsọ ní ọ̀rọ̀ yẹn pé èyí ò lè fi rúfọ́ Allah subhanahu wa ta'ala àkọ́kọ́ wẹ̀. lábẹ́ sáǹsọ̀ yìí náà ẹni tó máa sọ bí àlùsìnà ẹni tó rẹ̀ ní fi ọwọ́ ara rẹ̀ ti dáni kókó sábẹ́ ìgbàgbọ́ náà sí nǹkan tí wọ́n lọ. aláàjì àtọ̀ bákan náà nínú àwọn nǹkan yìí tó jẹ́ pé nínú àwọn nǹkan ọsọ pé ọ sọ ìwé ìdọ̀rọ̀ yẹn kí ẹ̀tọ́ ni kí ló fún Allah subhanahu wa òun náà ni àjìmá òun náà ni ọkọ ẹni tàbí ìsúnmọ́ ẹni eléyìí ọsọdọ̀rọ̀ yẹn ìyẹn máa wò pé kí náà yàtọ̀ láàrin jìmá wà àti bóyá àtọ̀jáde ni o àbí àtọ̀jáde tí nkẹyìn bá fi lè wọnú ara wọn ọ̀tọ̀ la yẹ kéyìn ọ̀wẹ́ torí àríyìn ọ̀rẹ́ tuntun yìí pé ilẹ̀ àjẹlá tàbí ilẹ̀ ṣọ́ àbí àlárúbà fún nàìjà àdà ha fọkọ̀dé wájà balẹ̀ kó sùn. ó sọ ọ̀nà bá ní tí ọkọ tó bá fi lè dókòó lórí ìyàwó rẹ̀ tó sì gbìyànjú àti wà ìṣẹ́ lọ́sùn fún abáfẹ́lẹ́sọ̀ fún wa ó ti sọ́ di ọ̀ràn ẹ̀yà fún ọwẹ́ ó sọ wọn wà ọba àmọ́sìrì nìkan jáde lára rẹ̀ àtẹ̀tẹ̀ àbáwò pẹ̀lú tá a fọ níbi ti aláwùjú rẹ̀ tá a ní abọ́dọ̀ romi tójú ajé tí ìbálòpọ̀ ọlọ́kọ̀ láyà bá wáyé kò sí ní mọ́jẹ̀ mú pé sọ́bíjà àjọ ìjáde pé nǹkan ara wọn ẹ̀kọ́ sọ̀rọ̀ náà nínú àwọn tí àwọn apá bẹ́ẹ̀ náà ni nífàásù táǹpé ní ẹ̀jẹ̀ rí náà méjèèjì ó ṣe ọmọ sọfà fún ẹgbẹ́ ìṣọ̀mọ́ èsì pé ìdáàbò ọ̀sán àyíbọ̀ tí àyíbọ̀ rẹ tó bá ti ìdáàbò ọ̀sán àyíbọ̀ tó tí àyíbọ̀ rẹ bá ti dé ìsọ̀rọ̀ àwọn àwọn sì wá ìdá tó bá ti wá lọ tí nǹkan oṣù ti parí ọlọ́run bá ní lásìkò bá tí nǹkan oṣù parí ó ṣùgbọ́n wọn mímọ̀ wá ní ọ̀rọ̀ nípa muslim bó láti wẹ̀ àti kí làwọn nǹkan kọ̀ọ̀kan tó yàtọ̀ mbẹ́ sábà fi hàn àdéhùn ẹ̀kọ́ tó máa lè fa الحمد لله رب العالمين سبحانه وتعالى عما يشركون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أوصي نفسي وإياكم بتقوى, بتقوى الله كما أمرنا الله سبحانه وتعالى بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين الآية ولقد ثبت عند ابن أبي داود رحمه الله رحمة واسعة بأن النبي صلى الله عليه وسلم صلى بنا في يومين وعليه ما عليه جاء هذا من حديث ابي سعيد الخدري رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فلما كان في بعض صلاته خلع نعليه فلما راى الناس ذلك خلعوا نعالهم فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته اقبل اليهم فقال ما بالكم القيتم نعالكم قالوا رايناك القينا عليك فخلعنا فقال النبي صلى الله عليه وسلم إن جبريل أعطاني فأخبرني أن فيهما قدرا وفي رواية أن فيهما خبزا فقلعتها فإذا جاء أحدكم المسجد فلينظر إلى ما عليه وإن وجد فيها قدرا فليمسهما على العرض ثم يصلي فيهما الحديث فهذا الحديث عمدة في التطهير من النجاسة وفيه دليل على أن من صلى وعليه النجاسة وذكر في الصلاة وجب عليه أن يزيل هذه النجاسة إن استطاع وإن لم فصلاته إن شاء الله تعالى صحيحة مقبولة كما سنبينها في ترجمة هذه الخطبة نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لمرضاته أقول لك الله سبحانه وتعالى لك زيد أقول لك الكاتب النبي صلى الله عليه وسلم أترى مبارك الله ما سرعيك أسفه الله ما سرعيك كاتب النبي لا أما ربه يقول حيد ẹ̀jẹ̀ nǹkan oṣù àwọn obìnrin bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ìbímọ méjèèjì náà kò sọ ẹ̀jẹ̀ tí yóò dùn níwájú Allah subhanahu wa ta'ala fún fẹ́ kírun àbíkọ́ bá àwọn fún àwa ni obìnrin tó fẹ́ fún dára tàbí dára tàbí ẹni tí ọjọ́ yìí pé ta kò ní tàbí ẹni ó súnmọ́ rẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ní wa in kuntum junuban fatahharu tẹ́ ẹ bá ti lè di pé ẹ̀gbin ńlá ọgbà ti wà lára yín tó jẹ́ kó lè bàbá ìjáná bá wà tó jẹ́ pé nǹkan yìí yóò gbé ní jìnnà síta síbi ẹ̀sìn àbíjẹ́ bá tó wẹ̀ ọlọ́ni rí pé ara yín dáadáa àwọn ìwẹ̀ tá à ń sọ nínú ẹ̀sìn báwẹ̀ tí sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìwẹ̀ tó sì wẹ̀ náà ni ìwẹ̀ táwọn ọ̀wẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala tó jẹ́ ìwẹ̀ tẹ̀sẹ̀ gbogbo ń tà kàkà rẹ̀ pátá tàbí tí wọ́n ti pè ní wẹ́ẹ̀sì bákan náà láti máa wẹ̀ yàtọ̀ sí ìdí ọmọ yàtọ̀ mẹ́ta ní àléyà wa ìyá wa ń ṣe rọ́bì ọlọ́ àmì ọ̀dọ́ ha gẹ́gẹ́ bí àwọn ìwúrẹ́ náà ti ní àdéhùn nípa sí pàtó gbòsì ìyá ń ṣe ọ̀sán àyè yabda ọ̀yẹ́kùnlé rẹ̀ olùsọ̀rọ̀ ọ̀bà sọ́nà láwùrọ̀ sọ́lámà ìyàwó àyíṣà ni yọ bẹ́ẹ̀ méjèèjì yọ fọ ọwọ́ méjèèjì tó bá yọ wà á fi ọwọ́ ọ̀tún rẹ̀ yóò fi bu omi sí ọwọ́ òsì omi tó bu nínú ìwé àtìlẹwọ̀n ìmú náà tó bá sọ lẹ́yìn pé yóò tó sọ wọ́n fọ̀ ṣùgbọ́n alẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́kọ̀ wípé ìyàwó Aisha nínú ìwé àti ẹ̀ta fẹ́ lò ó ní ìgbà tó bá fọ abẹ́ ìta tó mọ yàtọ̀wọ́gbọ̀ yàtọ̀wọ́gbọ̀ òwú àbòrò yóò wá sí àlùwàlá rẹ̀ gẹ́lẹ́ bí ti máa ń ṣe é fún ìran tó bá kọ́kọ́ sọ̀rọ̀ àbúrò kí ló fi dọ́kọ́ bẹ̀rẹ̀ náà ọ̀wọ́ náà yọ wà fi tuma tàbí ilẹ̀ túmọ̀ lọ́wọ́ ayọ̀ ẹnu ajẹ́pá àti ìjábọ̀ wípé ńgbọ̀n jẹ́ pé àtàwọ́tọ̀ wò ló àwọn ìsọ̀rọ̀ náà na àìsàn náà sọ ọwọ́ náà ló ti bẹ̀rẹ̀ náà yọ sọ yọ sọ̀rọ̀ àbá túmọ̀ yá kùdù náà yọ sọ̀rọ̀ náà sí àìsàn yọ lẹ́yìn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bu omi. yóò wà mú ọwọ́ rẹ̀ yóò ti bọ ìsàlẹ̀ irun rẹ̀ yóò fọwọ́ ya irun rẹ̀ kàkàkàkà. hata yóò máa ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ pé ìdàrọ́ anáwó kò ti sábà àkókò mi hata ìdàbọ̀ nà anáwó títí tí ó fi mọ̀ yìí pé awọ́ rẹ̀ ó ti bá ara rẹ̀ ó ní pé ọwọ́ yìí ti kẹ awọ orí ó ti kẹ ìsàlẹ̀ yóò wà rọ omi sórí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò sókè orí omi rẹ̀ orí rẹ̀ pẹ̀lú omi lẹ́ẹ̀mẹ́ta tọ́ba tó lè tán tó mà yàrá Aisha ni yóò wà kọ yòfin tó lè máa là láti jẹ́ fàdé yóò wà ẹsẹ̀ dàmú sí gbogbo ara tó kù ń o tó mà ọ̀tàbà ọsọ rẹ̀ fún gbèsè mẹ́sàlá fún un lẹ́yìn ìgbà náà ọ̀fọ̀ ọfi, ọwọ ya irun orí rẹ̀ tí ó jẹ́ pé ọwọ́ rẹ̀ omi lérí ìgbà náà mi sí gbogbo ara rẹ̀ ó sì wà fún yálà ẹ̀sùn ara parí ẹ̀jẹ̀ bímọ lọ́jà tó yẹ ara gbogbo àti gbogbo akọ́lẹ̀ ìrẹ́ fún ìyàfẹ́ wọn islam àlàkọ́ ní ààrẹ yìí bí a sàn ti ń wẹ̀ sọ́wọ́ tó lọ sàlámù ààrẹ yìí àfọ́ àwọn àni ṣùgbẹ́kọ̀ kan bẹ̀tẹ̀ kátàrí yẹn òun náà ni wípé obìnrin tó jẹ́ pé háyítọ̀ ló parí sígbà kẹ́nà ilé á fi máa wẹ̀ pẹ̀lú pé jálábà kan lára yẹn àwọn onímọ̀ pé síbi rí eléyìí jùmùhùn máàlìkì ni ṣàfihàn ni hànàfihàn ni wọ́n lọ síbi wípé obìnrin tó bá parí nǹkan oṣù rẹ̀ àwọn rí i pé afẹ́ kọjá wípé afẹ́ tó bá wù ú ó lè torí mọ fẹ́ wẹ̀wẹ̀ nǹkan oṣù kó tún orí ẹ̀ ó la fẹ́ mọ́tí ẹ̀bà wọn mọ́mọ́ ahmed ọmọlá ta'ala àwọn sọ yí pé bá yẹ́jì bàárẹ̀ yá àwọn sọ pé ó di ọ̀rẹ́ ẹ̀ fún obìnrin tó bá parí nǹkan oṣù rẹ̀ ó fẹ́ wọ ìwẹ̀ yìí kó tú irun rẹ̀ kó tó di pé yọ ọ́ wọ ìwẹ̀ fún Allah subhanahu wa ta'ala kí ni asùn mẹ́tàlá yìí ìdísọ́rọ̀ ṣẹ̀yìn ìpìlẹ̀ tó bí ìyapa ẹnu ni wípé afẹ́kọ́mi ó dé ìsàlẹ̀ orí ṣùgbọ́n àhàdí ìfòyìnrìn àkọ́kọ́ náà mọ́tàlá ìkọ̀ọ̀kan ìwé jánábà o torí mẹ́rọ àyìnlẹ̀mìn àríkò mi sọ́mọ́tàlá lọ́jà láàrín ọ̀dọ́ ha àríkò sọ́mọ́tàlá Umu Salama ìyàwó ànàbí yẹn radiyallahu anha ọba olóòwò ọba sọ pé ya Rasulullah ìwọ ń sọ ọlọ́ra ilé ìyàwó àtún mọ jẹ́ òbí kan tó ń pè dáàtú bọ́fìrì mọ jẹ́ pé ẹnì kan jẹ́ pé irun orí mi pọ̀ pọ̀ ọlọ́run àwọn èèyàn tó jẹ́ ẹ̀dá nínú ọrùn ara ẹni tí wọn ẹ̀ gùn látòrí tó gùn dùkókó sẹ́ẹ̀ táwọn ọ̀dọ́ ti ń báyé

máa ó ti tó ọkọ ọ̀rọ̀ mi sórí kó o dún mi ó kún orí rẹ ní ẹ̀mẹ́ta eléyìí ni àbọ àfàlàbẹ wọn. àmọ́bi haibu ibùdó àwọn afọ àtàrí yóò turu kò turu òun náà ni yàrá aisha tọ́lá ti tó bá ní asma lótú sàkóso ọlọ́ba sàlá mi pé wọ́n bẹ̀rẹ̀ ìwà sàlá tí n bá ọwọ́ àgbìyànjú fàtàdínlùkùn dáńkà ṣẹ̀dí dá afghan tó bá ti rori ti adé bí rori ìwòsàn nínú ọwọ́ àgbo ní gbígbó tí ó obìnrin ìbílẹ̀ òkúta nípa tó nígbà tó fi sọ bẹ̀rẹ̀ lè ní nọ́ọ̀sì olùsọ̀rọ̀ wọn sọ fún yín pé ti ajẹ́ pé lọ fẹ́ wẹ̀ ọ wà sórí ọ̀rọ̀ náà pàpà ọ̀rọ̀kọ̀rọ̀ bí ọ̀sálámá àbí wàá sọ̀pẹ̀ láàrin ìtọ́bídálọ́ níbi ti haid àti ìtọ́bídálọ́ níbi ti kiri o jánẹ́bà àwọn bàbá ní ajẹ́pẹ́ ilé ìjámẹ́pẹ́ yàtọ̀ bẹ láàrin kìíní kejì rẹ̀ ilé ọkọ̀ mọ́tàlá pé ṣé yóò tún àbí ò lè tún ọ. afọwọ́ ṣọ̀kan lọ́sùmọ́lọ́ tààlà wọ́n ní wàlá àpò wọ́n ní níta lè sọ pẹ̀lú bẹ̀rẹ̀ níta fi ní pé ìpìlẹ̀ òun ni pé gómìnà ó tún wọn ẹ̀ wọ́n fẹ́ wọ gúúsù áta ibi jánẹ́bà ni ó hátà níbi háyù ni o wọn ní ṣùgbọ́n ọba ti ẹdẹ fún wa níbi jẹ́rẹ́bà torí pé jẹ́rẹ́bà máa ń pààrà ní gbogbo ìgbà kò sí ìgbà tí ò kò sí ìgbà tí ò kò sí ìgbà tí ò lè jẹ́rọ́sù bí nira nira fún wọn bí jẹ́rẹ́bà ṣùgbọ́n tá lẹ́ẹ̀kan lóṣù yìí aláwòlá ìtọ́ dáa ọ̀dàpọ̀ bẹ́ẹ̀ yẹ́jì ó ti kí ni o kó tú irun rẹ̀ lásìkò kan fẹ́ wẹ̀yìn kó lè láǹfààní láti jẹ́ pé omi ó dé ìsàlẹ̀ orí rẹ̀ pàápàá eléyìí lẹ́gbẹ̀ẹ́ ẹni ọ̀fẹ́ wẹ̀ ló ti wẹ̀ lọ́wọ́ ìwọ̀sọ́rọ̀ mọ́ nàìjíríà ẹ̀gbin tiẹ̀ sábà fẹ́ mú kúrò àwọn onímọ̀ ní ẹ̀gbin nǹkan mẹ́ta bá làbẹ́ mẹ́gbẹ́ fún bẹ́ẹ̀ àkọ́kọ́ láyé ìta ti fẹ́ kírun ìdí àti fẹ́ kírun mọ́sáàtì ni o mùsọ́là ni o àyíká ti kírun ni o kò gbọ́dọ̀ iná pàṣẹ pé pé gbàjọ ọkùnrin lábá àwọn akọ mọ́sálásí àdébí sọ́dọ̀ láàrú àádọ́ sọ́lá ọ̀pàṣẹ kí wọ́n dá sí lótọ́ sí ẹ̀dá sí kẹ́rì fún. náà atọ́tọ́ abẹ́rẹ́ mi kí fún gbogbo sẹ́ńtò lẹ́gbìn abúlé mbẹ. iná fà á nígbà tí wọ́n bẹ́ ọmọ sọ́dọ̀ láàrú ìgbà tí fẹ́ kírun àwọn náà wá ní ẹni ọba wá kírun níta ọ̀rọ̀ pàdé ẹ̀sìn àsọlé ìkọ́ jẹjọ ẹni ọba kírun pẹ̀lú nàìjíríà nǹkan ẹ̀dọ̀tí wọ́n ti á tó gbogbo rántí gbèrò sọ̀rọ̀ rẹ̀ tàbí ẹni bá kírun pẹ̀lú hadagun hadagun pàmò ọkùnrin àti méjèèjì sẹ́rí hadagun ìfẹ́ ń pè ní ẹ̀gbin tá a pè ní nàjàsà ṣéwù màṣús ìtọ́jà pé èèyàn lè rí téèyàn lè kẹfẹ́ inú pàtó fi jẹ́ pé ìdàgbọ́ tá a gbé lórí masala ẹ̀rọ àkọsílẹ̀ àwọn díẹ̀ díẹ̀ kàkàmùdájú ìtọ́pẹ̀ ní hadazu ìtọ́jápẹ̀ kò ṣe é bojú rí ìtumọ̀ lápòjúwe yóò lè nìsí ẹni tó ń dáná bàlá àkọsílẹ̀ lára rẹ̀ ó ti tábà ó ti mú àkọ́kọ́ ó ti wọ̀sọ. nínú ẹ̀sìn àá sọ pé ẹni kò tí ì mọ̀ láti kírun fọ́lọ́ àbá àtúnṣọ bẹ́ẹ̀ á sọ pé bọ́tá bá wọra rẹ̀ àbá àtúnṣọ bẹ́ẹ̀ náà hajjakun ní bẹ lára rẹ̀ náà ó yàtọ̀ sí ẹni dápẹ́ ìtọ́ bẹ lára rẹ̀ tá à ń gbóòrò pé ah, kí ni kẹ́kẹ́ rò lára sọ yìí sọ ní nàìjíríà nù hajjakun kò sí ebojú rí nàìjíríà kò sí ebojú rí afọ wọn tí bá sọ pé ọ̀rẹ́ ẹ̀yàn oníkẹ́ ẹ mọ́ra bóyá pẹ̀lú àlùwàlà àbí pẹ̀lú wẹ̀ oníkẹ́ ẹ ká mọ́ra kúrò níbi ẹ̀gbin nàìjíríà tàbí nàìjíríà tó ṣe fojú rí ṣẹ́kù àdàmì yìí mọ́jẹ̀mú àfẹ́rí ni mọ́jẹ̀mú títí ẹ̀ títí hábẹ́kù àtọ́ yìí pé mọ́jẹ̀mú ìṣúná yẹn tí àtọ́ pé mọ́jẹ̀mú ìfẹ́kẹ́ lórí àwọn ni. gbogbo gbàtẹ́rẹ̀ bá kí o pẹ̀lú hadith tàà pè ní àìgbójú òsè bojú rí obìnrin tó parí nǹkan oṣù mẹ́ ó ti sábà kò sí ẹgbẹ́ bá wà rẹ̀ lórí ẹ̀jẹ̀ ọkàn láì nàìjíríà tó sì náà rẹ̀ mìíràn rẹ̀ hadith wà rẹ̀ náà kọ́bọ́ wá kírun bí àkọlù dáadáa rẹ̀ o èso bẹ́ẹ̀ àwọn èèyàn o lè bá wá ọba tó ṣe oṣù mẹ́wàá ló fi ń àbí odidi ọjọ́ kan ni o àbọ̀jọ́ méjì ni àwọn mọ̀ sọ pé yọ san gbogbo òun padà o nítorí kíni torí wípé iṣẹ́ ọ̀sùn fáwọn ni ó ṣe kìí sì ṣe àmọ́ tó bá jẹ́ wípé nàìjíríà ni tó bá gbé nǹkan ìtọ́milára rẹ o ìtọ́rẹ ìjẹ̀kẹ́ ló yí láàrin o tó wá kí n àwọn àfààní tó bá rántí lórí ìrùn kó mú tó bá jẹ́ tó lè mú kúrò lásìkò ni kó mú kúrò tí ó lè mú kúrò lásìkò òun tó bá kírun tẹ́ká sọ pé ó ti láti ìrùn gbogbo wá sí pé ah subhanallah bẹ́ẹ̀ dáa rí pé ó dẹ̀ níta jẹ̀ síwájú òun àti gbẹ̀gbẹ̀ wà níbi àgbọ̀mọ́ká ti tọ̀ sí inṣàlá ìrún wá láàfíà àmì ìdáhùn padà torí pé ṣẹ́dútù àdàmì yìí mẹ́jẹ̀mú kámẹ́rì ni pátá ntẹ́ni àmọ́sẹ̀ ńlá ṣe ọlọ́run ti sùn dídú àkọ́lọ́gbà náà látò áàkìnà iná sí iná àpáàrà ìlà àkókò àyà mọ bọ́sù dáwà mọ́ta abápàtì ṣe ìtẹ́lá mọ́tẹ́lá ṣe foríjì ọlọ́run ní náà ọ̀fà mo ti ṣe bẹ́ẹ̀ fún yé ṣùgbọ́n tí ẹni á ṣe láàṣẹ kò sí tó gbé wà káṣe. insha Allah ta'ala ó dáa dákẹ́ insha Allah ta'ala ọlọ́run ó fi àpòyè rẹ̀ yé wa allahumma arina haqqan haqqan warzuqna ittiba'ah وارنا باطل باطلا واسلك اجتنابه اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم اجعلنا من يسمعون الخلق فيتبعون احسنه اللهم انت ربنا انت ولينا ومولانا اللهم اعطي اعداءك واعداءنا عددا واقتل بدلا اتبقى من احدا انك جبار السماوات والارض ولا حول ولا قوه الا بالله ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار واعلم عباد الله ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا بنفسه قام بملائكته وسلط بكم قال ربنا تبارك وتعالى ان الله الله وملائكته يصلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم في الذكر الحكيم أقول ما تسمعون أستغفر لي ولكم من أول الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله